just need for you to sit down, you can sit down but it's oh. how the level of the way you need that thing is the way you need to ask. I want us to begin to speak to God right now. Don't wait until I call anything. Just speak to God, our Father, in the name of Jesus, these are my requests. These are the things I'm expecting this morning. These are the things I want you to grant me this morning. Begin to speak to God. He's ready to hearken unto you. He's ready to hear your prayers. He's ready to hear your prayers. He said, He that asketh receiveth. So which means that when you ask, you shall shall receive. Begin to speak to God. Seek, seek, seek, seek in Him in prayer and knock on those doors. Those doors that you feel are not opening for the long days. Begin to knock on them. It shall be open this morning. Speak to God this morning. Speak to God. He's ready to listen to you. He's here right now. He's in our midst right now. He's about to do wonders. He's about to bless a soul. Begin to speak to God. Begin to speak to God. He's worthy. He's worthy. Thank you, Father. Thank you, Lord. Thank you, Lord. We worship your name. Begin to round up your prayer by appreciation. By appreciating God, begin to give him all the honor. Give him all the glory. Give him all the adoration. Give him all the gratitude. Thank you, Father, for what you have done. Thank you because you have answered our prayer. For in Jesus' mighty name we have prayed. Amen. Amen in Jesus' name. Let's be seated. Uh, by the special grace of God, as our choir will be preparing to usher us into some special number by the special grace of God. Um, the title of our song says, Jehovah will do. The Lord will bless you as you listen. Hallelujah. I love oh, your love. mali gagamudani kékeré bí yàrá rẹ jésù olúwa wa ẹja wa béèrè fún agbára wákàtí ẹ̀mí mímọ́ yẹn náà la tún dé ká tó wọ inú àdúrà lọ́la olúwa gbé agbára wọ̀ mẹ́ agbára tó tó ṣayé agbára tó tó gbé ayé agbára tó tó rìn ayé já a ah, olúwa gbé wọ̀ mí tọmọtọmọ ẹ pé jẹ́. jésù olúwa wa agbára débi òfin ní fìdí rẹmi nínú ìrìn àjò àyànmọ́ eh, wọn lọmọ yẹn fìdí rẹmi ó fèrè ló jẹ bẹ́ẹ̀. àgbẹ̀ ah, o agbára tẹ́mi àtọmọ àtọkọ òfin ní fìdí rẹmi nínú ìrìn àjò àyànmọ́ láyé olúwa gbé wọ̀ mí o. one is prayer Me ò mọ iye àwa a pick word you? ah wọ́n prayer is a catalyst that move you from where you are to where you are going One prayer is what moves you is a catalyst that moves you from where you are to where you are going so there is a place you are now to get you need the weapon of prayer. And when there is no power embedded in you, you'll be weary in, the, in prayer. Hallelujah. Mummy, agbára yìí iṣẹ́ tó ṣe pọ̀ o. Tí ò bá sí agbára ẹ̀mí mímọ́ mọ́, àdúrà súnù. Tí ò bá sí agbára ẹ̀mí mímọ́ mọ́, àdúrà di normal routine. Tí àdúrà bá rẹ̀ ti di normal routine, tí ò sí ìlépa mọ́ nínú àrà, why am I going for this prayer? Mommy, you won't get anything. If you are saying prayer, àdúrà ọ̀rọ̀ jẹ́ wọlé. Àdúrà ọ̀sán jẹ́ wọlé. Àdúrà alẹ́ jẹ́ wọlé. Tí ò sí ìpòǹgbẹ́, mommy kò sí ẹ̀sìn mọ́. If prayer is what will move me from where I am to where I'm going to to where I am to where I am going, then my my prayer must be equipped with the power of God so that I will not get weary. Why did I know that people can get weary in the place of prayer? Luke chapter 18, verse 1. Mommy, tí o bá sábẹ́rẹ́ ẹ̀mẹ́mí mọ́mọ́ àdúrà sùn yín. Mommy, kí eléyìí ọ̀ṣọ́ ọ̀rọ̀ ọmọ ìjọ nìkan pásítọ̀ gan tí ò bá lágbára ẹ̀mẹ́mí mọ́mọ́ àdúrà sùn. Tí ò bá sí agbára ẹ̀mẹ́mí mọ́mọ́ mi àdúrà sùn yàn. Ẹ jẹ́ wọ ìwé lúkọ̀ọ́rí ìkírí agbára la ṣe bẹ̀rẹ̀ fún mi tí wọn náà gbà lọ́yẹ̀. Luke chapter eighteen verse one Only ní ó power pa òwe kan fún that was Jesus speaking fún wọn nítorí èyí yìí pé ó yẹ kí a máa gbàdúrà ní ìgbà gbogbo kí a má bàa sì ṣàárẹ̀ and he spake a parable unto them to this end that men ought to pray and not to faint so in the place of prayer man can faint nínú eléyìí àdúrà mọ́mì e, ó lè súnyà nínú eléyìí àdúrà ó lè sún pásítọ̀ ó lè sún bíṣọ̀ ó lè sún evangelist ó lè sún jíyò God bless you mọ́mí kẹ́mi ṣùgbọ́n ohun tí oníjọ́ sún ẹ̀mí àti yín òun ni agbára ẹ̀mí mọ́ tí àdúrà bá ti ń di bọ́ọ̀lì nínú yẹn when you see me in the place of prayer I'm always lying. Because I know the nitty gritty of prayer, how prayer works. A prayer you pray in the in sadness, a prayer you pray out of compulsion, a prayer you pray without the understanding cannot answer. àdúrà téèyàn bá gbà láì ní òye ẹ mọ́mì kò Only you shall draw water out of the joy of salvation. So nínú ayọ̀. nínú àdúrà gbígbà nínú ayọ̀ lèyàn ti rí ìyanu some people may be wondering why have I not received maybe the act at which you are praying need praying that prayer need to be diagonized mummy àdúrà máa fẹ́ súnyàn I won't deceive you but when we are energized with the power of God the power of God will quicken our mortal body ẹ yá pé Jésù níbi tá a wà yẹn. you to live in darkness. He will continue to expose whatever that can hurt you. He will Ali Kundaliaba Sidelia Kapushida Agbára ẹ̀mí mímọ́ tí ó máa tú mi fún mi. Bàbá gbàdúrà kan lánàá, ah! Júdásì tí mo kó mọ́ra. Wọ́n bẹ gbà ó ẹni olúwa jọ agbára tí ó máa tú àṣírí Júdásì àyíká mi fún mi. Ọ̀pọ̀ wa Júdásì àwa la pọ́n wọn lẹ́yìn ọ̀pọ̀ wa judas yẹn la ìdẹ́rí àkàpọ̀ṣù dẹ́ agbára ẹ̀mí mímọ́ tí ó máa tú àṣírí àyíká mi fún mi bàbá gbàdúrà kan lánàá á judas tí mo kó mọ́ra wọ́n bẹ gbà ó ẹni olúwa jọ agbára tí ó máa tú àṣírí judas àyíká mi fún mi ọ̀pọ̀ wa judas àwa la pọ́n wọn lẹ́yìn ọ̀pọ̀ wa judas yẹn la tún fà mọ́ra ọ̀pọ̀ wa judas yẹn tún ni kòríkòsùn wa ọ̀pọ̀ wa judas yẹn ló ń bá wa wọlé ló ń bá wa jáde ẹjẹ́ gbàdúrà agbára tí yóò máa tú àṣírí àyíká mi fún mi agbára tí ò ní jẹ́ wọnú ewu lọ. mommy. Go in this line, in this next line of business. And when you go in that route, you make it. One of the things Holy Spirit does, He reveals secretly. We may be in the same profession, but we may not have access to the secret in that business. We may not have access to the secret in that profession. But when we are endowed with the Spirit of the Lord, He will open our own eyes and we get a different result. Even though we are doing the same thing in the same industry, ẹ jẹ́ abẹ́rẹ́ for agbára professionals in the house you need power of God. Power of God will make you to be unique. It will give you your own unique selling point. Even in the same industry, a power that will reveal to me my USP. Power that will reveal to me my unique selling point. Oh God. i about not What relationship? What relationship? What